أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله أدعو بفهم الله الحمد لله أبا alágbára ọba nǹkan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgbè fún alábìwà Muhammad sallallahu alaihi wasallam ìjà àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà títí di ọjọ́ ìgbéǹde àkùránù abala tí a dúró sí lánàá òun níbi tí a ti ń ṣe àlàyé fúnra wa àwọn ìtanú alukur'an tí ọlọ́run ọba àlékí ọlá tó bá mú ìtàkà àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ níbẹ̀ àwọn ọgbọ́n wo la fẹ́ rí bí mọ́ àwa ka alákọ̀ọ́kọ́ adáàpọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àti ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́karùn-ún òun láti máa bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run òní tí ààrẹ ramadan tó di mẹ́tàlá ní ti jẹ́ra 1436 abẹ́ ọlọ́run àwa tí a bẹ̀rẹ̀ ààrẹ ramadan náà àwa ni ó jẹ́ ká gbà parí káwá ríṣẹ́ olóorí ṣe ń bẹ̀ kárí ọ̀nà ọ̀kan ọ̀nà aláàrúlà aláàkùnrin ọ̀tọ̀ ìlànà ìlànà náà jẹ́mọ́ tí ó bá rí bẹ́ẹ̀ àfa àwọn ní ẹlẹ́karùn-ún nínú àwọn ọgbọ́n èyí tí a ó rí dì mọ́ nínú àwọn ìtàn alukur'an ẹlẹ́karùn-ún tí a máa rí dì mú níbẹ̀ ẹlẹ́karùn-ún tá ó rí dì mọ́ òun náà ni ti àwọn àfáà tí wọ́n sàlàyé ẹ̀fọ́ wa pé targhibul mu'minin fil imani bis-sabati alayhi wal-izdiyad minhu àṣẹ́ta bá ronú sí àwọn ìtàn tí ń bẹ nínú Al-Qur'ani dáadáa àwọn ìtàn yóò máa ṣe àwa tá a lójú ọyìn yóò máa ṣe wá lójú kòkòrò fil iman nípa pé ká tún gbàgbọ́ ògbogbo wa ṣe bìtàbátì alẹ́ yìí pẹ̀lú pé ká dúró ṣinṣin lórí ìgbàgbọ́ ògbogbo wa wà ní ziyadu mínimù ká sì máa lékún nígbàgbọ́ ògbogbo sórí tí àfà ń sàlàyé fún wa yìí àìmọye ìtàwọn ànábì ọlọ́run òun láti máa rí tọ́ bá wo ìtànábì Ibrahim èyí tá a sàlàyé lánàá ọ̀rọ̀ pé iná òjò kó jẹ́ kí ìmánì rẹ̀ kó ṣe kí ni kó tún lékún kárínà bá lọ jó anábíwa Ibrahim aléìsọ́látù wàsálàm àwọn kèfèrí ọmọ abíse yẹ̀yẹ̀ fi sọ́tán tèmínà lójú túẹ́tú ẹ̀yẹ ṣùgbọ́n lọ́wọ́ bá wá ṣàánú iná ojú anábí ọlọ́ ka ìtàn Ibrahim yóò mọ́ léwà kún ní ìmánì pé ọlọ́wọ́ bá lágbára lánàá ó tún lágbára lónìí àfáà nítorí wípé ìdáhálìmọ́ lẹ́játàlìmọ́ mi nínà sàbìkì nígbàtá bá ti lè mọ bọ́ọ̀lọ̀ ń ṣe la àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ṣáájú ẹni tó là níbi òkun pupa bí ànábì wa Mùsá ẹni tó là kú lẹ́nu ẹja bí ànábì wa ẹni tó là kú níbi etí àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n fẹ́ pa tí wọ́n fẹ́ jù sínú omi bí ànábì wa Yusuf ẹni tọ́là kú nínú ọ̀nà bí ànábì wa Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyàn ọ̀jẹ̀ kí má ní wọ́n tún lékún ìyẹn nìkan tó kọ́ wà ti sọ́rọ̀ mọ́nkúmìrú bìlìjìhàd àti bó ṣe já sí kan ṣe ìgbìyànjú sójú ẹ̀sìn wọn lọ́wọ́ èyàn náà tó wà nínú àwọn nǹkan tá a máa rí bí wọ́n jama ọlọ́run bá ń sọ fún wa nínú alukur'an ó ń sọ nípa pé bóun ṣe máa ń ṣe nìyẹn ọlọ́run bá wá ń ṣàlàyé ní súrọ́tù Rum Quran chapter thirty verse forty seven bá ní wàlàkọ́dé àrùsálì náà mìíràn kọ́lé lẹ́ka òṣùlà ní ìlà ọ̀rìn فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين ọlọ́ni wa Ànábì sallallahu alaihi gẹ́gẹ́ bá a ṣe rán iṣẹ́ àwọn ọlọ́run arsalna min qablika rusulan àṣíwọ̀ nìkan kọ́ ni anabi ọlọ́run a ti rá àwọn èèyàn kan níṣẹ́ ṣáájú rẹ̀ àwọn tá a rán níṣẹ́ ṣáájú rẹ̀ yìí a ní ká máa pe àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run ìlà kọ́mi àwọn àjọ wọn òun la ránṣẹ́ sí anábì Musa alayhi salatu wassalam ọlọ́run sí àwọn àjọ rẹ̀ anábì Isa ọlọ́run sí àwọn àjọ rẹ̀ anabi ibrahim ọlọ́run sí àwọn àjọ rẹ̀ anabi zakaria ọlọ́run sí àwọn àjọ rẹ̀ gbogbo àwọn anabi ọlọ́run báyìí ọlọ́run bá rán wọn sí àwọn àjọ wọn fájà owó ìyẹ̀lùbá ìṣìnàáàtì wọ́n wá mú àwọn ẹ̀rí wá wọ́n mú àwọn nǹkan àmì wá wọ́n mú àwọn àlàyé tó dógbòǹgbò wá fún àwọn èèyàn wọn tí yóò jẹ ká mọ̀ wípé ọ̀kan ṣoṣo ní ọlọ́run ọba àlékè ọlá àwọn èèyàn wá rè èyí tó fi yẹ kí wọ́n gbà wọ́n gbọ́ wọn àwa gbà wọ́n gbọ́ wọ́n gbẹ́rù wọ́n fi àjà wọn ànábí kódà tó tó pa nínú àwọn ànábí kọnu náà náà náà á gbogbo àwọn àwọn àwọn tí wọ́n gbẹ́rù ọlọ́run bá àlékè ọlágbọ̀n rí fàǹtàkọ́mná mínúwò àwọn ọlọ́run ọbọ̀ àlékè ọlá awá gbẹ̀sán ìyà lára wọn a fìyà jẹ wọ́n nítorí pé wọ́n àtẹ̀lé tànábí ọlọ́run ọlọ́run kówó sàtòwà kó mẹ́jà jìyà fàǹtàkọ́mná mínà lẹ́dí iná ajẹ́rọ̀ ọmọ wàkánà akọ̀nà àlẹ́ iná násọ́lù mi bá a ṣe wá fìyà jẹ àwọn kèfèrí àwọn tó wá jẹ́ ni ọlọ́run àwa là wọn torí páwọn gba àwọn ànábí ọlọ́run gbọ́ ọlọ́run ni ó ti di ẹ̀tọ́ fáwọn ọlọ́run gbogbo àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo kárán wọn ṣe bàbá mọ́dún sọ́lẹ̀ àlùfẹ̀mín wọ́n lẹ́lẹ́kẹfà òun ni tàbírùl kàfìrín nínà lísì mọ́rọ́rì fi kú fúrí àwọn àtàtí ń bẹ nínú àlùkùrán ààrẹ ẹ̀kọ́ tá a fẹ́ rídì mú ń bẹ̀ẹ́ òun ni wípé àwọn tó jẹ́ kèfèrí bóò ni wọn ò ṣe ní máa ṣe kèfèrí mọ́ bóò ni wọn ò ṣe ní máa tẹ̀síwájú bóò ni wọn ò ṣe ní múra bóò ni wọn ò ṣe ní wà persistent nínú nǹkan tó máa ṣe kèfèrí lọ kí ló fẹ́ lẹ́yìn nígbà tí wọ́n bá rí ìyàtọ̀ jẹ àwọn tó ṣáájú wọn lọ fàyínà àkàbárọ̀ lè wúmọ́mì àsábẹ́kọ̀ láyé àlámùá ìlàlọ́ azàwàjálá torí báwọn tó ti sáájú lọ yìí kò sẹ́ni tó lè sọ nípa wọn fún wa àyàfọ́lọ́ ṣé wọ́n wà ń bẹ̀ sẹ́mi náà wà ń bẹ̀ sáwà wà ń bẹ̀ ìjọ náà lọ àwọn ò sí bẹ́ẹ̀ ọlọ́run wàá sọ ìtàn àwọn èèyàn yìí ó fi já sí pàwọn tó bá jẹ́ kèfèrí gbé à bá tako tèmi ọlọ́run ìyọ́ jẹ yìí o àáfàá lọ́lọ́wọ́ bá ń sọ fún wa nínú Al-Qur'an pàápàá ní sọ́ọ̀tù Hud aya 49 ọlọ́ọ̀ni tílkà ní àmbá ìlọ́kọ́ ibi nọ́rí ayé lẹ́yìnká sórí wà náà bí gbogbo àwọn àtàtà ń sọ fún yìí àwọn àlámọ̀ rí kọ̀ọ̀kan ní àwọn ìmọ̀ tí wà náà bí òmọ̀ tó jẹ́ pàwọ̀ ọlọ́run lágbà ní nọ́rí ayé lẹ́yìnká àwọn fi ránṣẹ́ ọ a fi rán jìbìrì ìlú sí ọ ọ̀yà àpàdé kíá a ń fi rán jìbìrì ìlú kó ma wá sàlàyé fún wa náà ní sallallahu alaihi wasallam ma kunta ta'lamu anta wala qaumuka min qabli hadha fasbir innal 'aqibata lil muttaqin àṣẹ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tá a fi ránṣẹ́ sí ọ ìwà ànábì máa kọ́ńtà tà o àwọn nǹkan yẹn o ṣe kí ni o àwọn nǹkan yẹn sí ń bẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ọlọ́yin tó wà á mọ̀ tẹ́lẹ̀ àwa ń ṣàlàyé ẹ̀ fún ọ à ń ṣe kí ni à wa ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wa ní kèésì wọn nìkan gán ló tún mọ̀ wàlá mi min qabli hadha àwọn àjọ rẹ àwọn náà ma mọ̀ kawo káwọ ọlọ́run tó máa sọ fún wọn ìwà ànábì ò mọ̀ àwọn kùrẹ́ṣí wọn àmọ́ àwọn tó jẹ́ sàábé wọn àmọ́ àwọn àtàyẹ ṣé wọ́n mọ̀ pé nìkan ń jẹ́ gbólókọ̀ọ̀lù lẹ́yìn ṣé wọ́n mọ̀ tí èyí bá ṣe pàwọ̀ ọlọ́run ọba àwa la sọ ṣé wọ́n mọ lùkùmánù làákìm ṣé wọ́n mọ ìtàn asábùlì jánátì ìdẹ akúsàmù làyẹ́sìrì mọ́nà mùsùlùmí àwọn ọmọ tí bàbá àwọn lóko tí wọ́n láwọn ò ní fẹ́ nìkankan nínú tọ́wà nínú oko tọ́lọ̀ ń kánájú oko wọn tó ń bẹ́nu kùránì ṣé wọ́n mọ̀ tẹ́lẹ̀ àbítàn ìsàlẹ̀mọ̀ àbẹ́ẹ̀mọ̀tàn yáyà àbítàn zakaria èwo lẹ́mọ̀ nínú gbogbo àwọn ọ̀tàn yẹn máa kún tata alámọ̀ àǹtàwàlá kọ́ òmùkà mi nǹkan nílẹ̀ àwàá aṣẹ́wà ànábì àtàwọn èèyàn rẹ̀ ẹ̀ mà wọn ọ̀tàn yìí tẹ́lẹ̀ tí è bá ṣe páwọ ọlọ́run ọba sọ fún yín ṣùgbọ́n gbà tá àti sọ fún yín ẹ̀yin náà ṣe kéde ẹ ti mà wọn ọ̀tàn yẹn fásitì innal aqibata lil muttaqin so orí kan lọ dáadáa àwọn olùbẹ̀rù ọlọ́run àtọ̀rọ̀tọ́lọ́ wọn bá lẹ́kí ọlá tó sọ báyìí wípé alámúyá ti kún nábàwù lẹ́bí iná mi ń kọ́bílẹ̀ kún kọ́rùn iná ẹwà ádínwá sàmúdà wọ́n lẹ́bí iná mi ayẹ ẹlẹ́ẹ̀kẹsàn-án àṣẹ àwọn àtà tó dé wá báyìí alámúyàtì kún nábàwù lẹ́dínà mi kọ́bílì kún kọ́mi nọ́rin àwọn àjọ núhù àtijọ́ áádì àtijọ́ sámdáwá tí wọ́n ti ṣáájú yín alámúyàtì kún nábàwù ṣé ìtàn wọn ò tí ì dé wá báyìí ni ìtàn yìí sì rèé lẹ́yìn ìgbà tí wọ́n ti kú òun làwọn ọlọ́run òun làwá ṣe kí ni làwá ń sọ ìtàn yẹn fún yín àṣẹ́tà ìláyà alámú illallah kò sẹ́nì kankan tó mọ ìtàn yẹn àyàfọ́lọ́n kò sí ẹni kankan tó mọ ìtàn yẹn àfọ́lọ́n ọba àlékè ọlá mọ̀ wípé àwọn àtàn táwọn sọ yìí ìbátò rìsáálátì nàbíjì ọlọ́run ọlá a máa fi rinlẹ̀ àwọn aṣẹ́ tó fi ráwọn ànábì tó fi já sí wípé tó bá fi àwọn nǹkan yẹn rinlẹ̀ fún wa yóò jẹ́ ká lè mọ ìtàwọn tó ti ṣáájú yorùbá náà ní pọ́mọ ọba bátà a máa kí ni a máa náà jama lẹ́yìn bàtà àti wá sàlàyé eléyìí àwọn ń pe àwọn kankan ní àlè sọ̀rọ̀ Elijah àwọn Israelite stories àwọn ìta àwọn ọmọ Ísírẹ́lì sórí kèsè pé nta sọ ní pé tọmọ israeli àwọn ìtàn kan ń bẹ tó já sí pé Ọlọ́run sọ nínú Kùránì àwọn kan wá fẹ́ kó dùn wọ́n wà lọ máa àwọn máa fi kọ́ nínú àwọn tó fi kọ́ tó bá gbà wá látọ̀dọ̀ àwọn àwọn àwọn ló pọ̀ jù tabalọ́mọ àbáwọn ànàsára àbáwọn tó bá jẹ́ Christians kẹ́nìkan ní pé according to Bible according to Moses law púpọ̀ so oríta abáríta kan nínú Quran tá a wá ríwé míì tó sọ tó takò wàlá ìtàn Quran ló correct ìtàn Quran òun ló ṣe kíni òun ló correct ìtàn tó bá ti yàtọ̀ sítan alukoran òun ni rọ́ǹbẹ níbẹ̀ òun ni òun fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n a wá lè rí kánbà wọn àtàmì wa bó o láàṣẹ wá máa fi tú kùránì sáà tí ẹ̀ lè fi tú kùránì sáà lè gbarú àwọn nǹkan yìí gbọ́ lódodo àáfàá ní al-Isra'iliyat ó ráwọn àtàtà gbà wá lọ́dọ̀ àwọn tí è ṣe mùsùlùmí nínú àwọn jù àtàwọn Christian òun náà ni al-akhbarul manqulatu عن بني إسرائيل من اليهود وهو الأكثر أو من النصارى bàbá ní àwọn àtàtà bá ti bàbá lọ́dọ̀ jù àti christians òun là gbàlérò wọ́n láwọn àtà yìí ó pín sọ́nà bíi mẹ́ta ìlàtà látàtì àníwáyé alákọ̀ọ́kọ́ máa àkọ́rọ̀ wúlì islam ìwàṣẹ́ ìdá bisọ́dì yìí bọ̀wọ̀ akọ́ àfáà ní ẹgbọ́n tá a fẹ́ sọ yìí dáadáa so àtàkà ń bẹ tọ́jẹ́ pé àwọn Christians wọ́n lè sọ àwọn Jews àwọn náà lè sọ Kùránì wàá fi rìnlẹ̀ Kùránì ṣe kí ni ó fi irú ìtàn yẹn ó fi rìnlẹ̀ àfáà nínú ìtàn tó bá rí bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ká gba irú ìtàn yẹn wọlé kìí ṣe pa àgbà tán wọlé o torí pé kùránì ṣe kí ni o torí pé kùránì fi àwọn nǹkan yẹn ó fi rìnlẹ̀ fún wa ẹlẹ́kejì bàbá ní pé ká tó lọ ẹ̀wà jẹ́ mú àpẹẹrẹ rúùtàn yìí wá wọ́n ní irú rẹ̀ òun ni tí mọ́ mọ́ Bukhari àtàwọn míì tán yàtọ̀ sí wọn nínú àfáà aládìí gẹ́gẹ́ bí ìmọ̀mù wa muslim tí wọ́n gbà wá látọ̀dọ̀ àfáàrà abdullahi ọmọ masaru ọlọ́ọ̀kọ́wá ni yọ́n sí wọn ó ní sẹ́ẹ̀rí ọ̀kan nínú àwọn àfáà páàdì ọ̀kan nínú àwọn àfáà kílàpẹ́ ó àwọn àfáà yẹ̀wúdí wọ́n wá bá nábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní yá muhammad mo pèrè ànábì inna najid anna allaha yẹ́jálù sàmọ́wá ti àlá ìsìbáyín a rí wípé ọlọ́run ọba àlékẹ́ ọlá ó sánmà ó rárá fi síbi kíni ọmọlé kaba ìlú jọ́bìrì ọlọ́run gbọ́ ọ̀rọ̀ dáadáa wọn ìtọ́ fi mọ̀ pé ọlọ́run ọba Allah ọba kíni alágbára wọn fóònù lásán lọ́wọ́ tí n bá fi sórí ìka tí n bẹ́ẹ̀ lè fi fóònù sí orí kíni o orí ìka yóò jàbọ̀ ká tó wá ní laptop ká tó wá ní fan ká tó ní rédíò ká tó ní drum ká tó ní ọ̀kadà ká tó ní mọ́tò ṣùgbọ́n gbogbo sánmà kò tó tóbi tó orí kí ló wà orí ìka ọlọ́run lásán wọ̀sẹ́ ìrọ̀lá ìk alá isbai bákan náà gbogbo ẹ̀dá yòókù àwọn náà tó wà lórí ìka ọlọ́run máa wo sánmà orí kankan gbogbo ẹ̀dá yòókù ilẹ̀ èèyàn ẹranko ẹja erin ọ̀kẹ̀lẹ̀ ọ̀hún ìgbín gbogbo tàbí àwọn ọ̀rọ̀ àwọn náà wà lórí kankan fàyọkúrò gbọ́mi o sórí tá à ń sọ yìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ tó bá yá ni ọlọ́run padà bú gbogbo sánmà sórí ìka rẹ̀ kan gbogbo ẹ̀dá náà yọ wà lọ sórí ìka kan fàyọkúrò ọlọ́run wá ní pé ánà lè máa ana alùmọ̀lùmí yóò máa wá sọ wípé èmi lọ́ba alágbára náà èmi lọ́ba ní nǹkan láni kápá èmi ní ta ní ọba ní nǹkan láni kápá èmi ọlọ́run ọba ni mò ń jẹ́ bẹ́ẹ̀ èmi ọlọ́run èmi ni mò ń jẹ́ ọba kíni ọba ní nǹkan ní àníkápá jẹ́mọ̀ nínú ìgbà wá ṣẹlẹ̀ kí ni nǹkan tí yóò tẹ̀lé máa wo tí ó tẹ̀lé bàbá ríkà nàbí sallallahu alaihi wasallam hatta badat nawajibu tasdiqan li qawli nàbí ànàbí wa rẹ̀rẹ̀ ànàbí bá bẹ̀rẹ̀ pé à kí alẹ́lẹ́yà ń sọ sóòrò pé tọ́ ń sọ ó ní ìwé irú tọ́ sọ yẹn wà ní Kùránì sọ̀rọ̀ àfáà tó agba àfáà pàdé jù ni o fẹ́ fi mọ̀ pé sí ti yé sọ bẹ́ẹ̀ àlẹ́kùnrin rẹ̀ ní pé ọ̀dà ọwọ́ aya kan nínú Kùránì ó ní wà máa kọ́dà lọ́wọ́ à ya àyà tó kà yẹn ọbẹ̀ nu sọ́rọ̀tù Zumar sọ́rọ̀tù Zumar àyà 67 ó ní wà máa kọ́dà lọ́wọ́ àhàkọ́kọ́ والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه wá sọ yìí irú ẹ̀ ń bẹ nínú Kùránì wa tọ́lọ́ fi sọ wípé abẹ́ẹ̀rí nkan bi? kò sí nǹkan tó lágbára gẹ́gẹ́ bí agbára ọlọ́run àṣẹ ọlọ́run ọba àlékè ọlá ọba àpọ̀kọ́dìrì yìí ọba tó já sí pé agbára rẹ̀ tó ní òdodo ni òdodo lágbára ọlọ́run alágbára òun lọ́lọ́run tó bá wá rí bẹ́ẹ̀ wà láwọn tó jẹ̀mí akọ́bí tó túrí ọmọlókè àmọ́ sórí gbogbo ohun tí ń jẹ́ ilẹ̀ pátápátá ọlọ́run ọba àlejò ọlá tó wá ti dijọ́ ọ̀gbìn di àlùkìyà máa kọ́ bí dọ́tù bí ìgbà téèyàn kẹrànlá gbé nǹkan dání téèyàn rárá gbà mú ni wá sáàmà wá tòmọ̀ tó ìyá tó ń lé ẹ̀mí sọwárí ọwọ́ ọ̀tún ọlọ́run òun ọlọ́run ló fi ká sánmà bí sánmà ṣe tó bíbà tí mo mọ ọwọ́ ọ̀tún rẹ tí mo fi ara gbé nǹkan lẹ̀ bọ́lá ó sì fọwọ́ rẹ̀ gbé sánmà nìyẹn ṣùgbọ́n hánà òun bàtà àmọ́ yóò ṣeré kóònù àṣemọ́ni fọ́lọ̀ ọba ọba àlékí ọlá ọba alágbára ọba gíga ọba tó mọ́ parangandan tayọ gbogbo ń táwọn èèyàn fi ń ṣe kí ni wọ́n fi mú orogún pẹ̀lú ẹ̀ títà fẹ́lú mi ni pé irú ìtàn tí yehudi wá sọ ó ń bẹ nínú kí ni o ó ń bẹ nínú kí ni ọkùnrán bó ṣe wá wà ní ọkùnrán yẹn ti gbìnlẹ̀ fún wa pé òdodo ni yehudi yẹn sọ játúrò kejì ma ankara wuli islam wa shahida bi kadhibihi wa shahida bi kadhibihi gẹ́gẹ́ bó jẹ́ tí pé tó kì wà ṣẹ́ ìdàbí sí ní kì í só orí tó wájá sí pé ìsìláàmù tó wá ń jẹ́ ìgbé wà láì rọrùn fàwúwà bá ìlú fàwúwà fàwúwà àfà níbàjẹ́ ìlú àgbọ̀dọ̀ wó àgbọ̀dọ̀ gbá wọlé a gbọ́dọ̀ wo a gbọ́dọ̀ ṣe nínú a gbọ́dọ̀ gbá wọlé jama àfáà nírú rẹ̀ máa rọ̀ wá al-Bukhari yù an Jabir radiyallahu anhu qala kanatil yahudu taqulu idha jama'a min wara'iha já al-waladu jọ́ torí ọlọ́run fi ara balẹ̀ kó o ṣe kíni kó o ṣe kíni kó o farabalẹ̀ dáadáa so ráwọn àlàyé tà ń ṣe yìí o gbọ́dọ̀ gbọ́yé tó o bá ti gbọ́ yé jọ́ta bá bọ́ sínú tẹ̀síìl kọ́ máa já sí pé yọ̀wọ̀ á dàrú mọ́ ọ lọ́wọ́ kọ́mọ̀ ṣe kíni kọ́mọ̀ dàrú mọ́ ọ lọ́wọ́ àwọn àtàn kan ń bẹ tọ́já sí wípé àwọn àtàn yìí ìtàn àwọn ọmọ Ísírẹ́lì ni ṣùgbọ́n ìsìláàmù ó ń sọ fáwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ gba àwọn àtàn yẹn gbọ́ rárá a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ ní belief nínú irú àwọn àtàn yẹn. nínú ẹ̀ sọ̀rọ̀ àwọn àtàn ìsìláàmù wá ń ṣàlàyé yẹn fún wa. a rí nínú àwọn Yẹhudi tí wọ́n wà àwọn àtàkà fún wa sallallahu alaihi wasallam ànábì ó wà ajá kó yẹ wọn pé ń tẹ́ ẹ sọ yìí bàbá lọ́kùnrin òun ni ń tẹ́ ẹ sọ òṣè kí ni kò bẹ́ẹ̀ ń tẹ́ ẹ sọ ọjọ́ bẹ́ẹ̀ rárá onírọ̀ nìyí nìyí ẹ mọ́ ni ẹ mọ́ pàrọ̀ mọ́ rárá a bá wá a rí kíni a rí ìtàn tó já sí wípé àwọn Yẹhudi àwọn ni wọ́n sọ ìtàn yẹn a wá rí pé Islam tiwa kò sọpọ́ọ̀tì àwọn àgbọn tí wọ́n sọ ìyẹn ò fi dá wa lójú pé a ìtàn táwọn èèyàn yìí sọ kìí ṣe ìtàn òdodo kìí ṣe ìtàn òdodo rárá bí kò ṣe wípé ìtàn àrọ́ ni irú àwọn nǹkan tó bá wá rí bẹ́ẹ̀ ó ní bá a ṣe máa ń ṣe wọn ó ní bá a ṣe máa ń ṣe gíní bá a ṣe máa ń ṣe wọn táàfin mọ̀ wípé kò fẹsẹ̀ lẹ́nu àwọn Yahudi wọ́n ti wá bá nábi wa Muhammad sallallahu alaihi wọ́n ní sẹ́rí tí èèyàn kan tó bá súnmọ́ ìyàwó rẹ̀ láti ẹ̀yìn wọ́n nírú ẹni yẹn tó bá ti lọ bí ọmọ ọmọ yẹn ò rí bákan bákan ìtọ́fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé nínú ìlànà tiwọn àwọn nǹkan kan bẹ tó wà ń bẹ tí ìsìláàmù gbogbo ti àwọn nǹkan kan dẹ̀ ń bẹ tí ìsìláàmù fún ilẹ̀ tọ́tako tiwọn ọlọ́run wá ń sọ ayàkalẹ̀ pé nìsáàrù kan harifun làkan fàátù arúfà kan àná ṣetán àná ṣetán ọlọ́run láwọn ìyàwó yìí wọ́n dàbí oko ni ẹ lè sùn mọ́ wọn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lásìkò tẹ́ẹ̀ bá fẹ́ yálà iwájú lẹgbà wá ẹ̀yìn lẹgbà wá wọ́n sàtìjá sí pé kọ́ mọ́ jẹ́ ààyè ìgbẹ́ òun lẹ́bùsọ́nà wọn ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ wọ́n fi ń tako ìsọkúsọ tí àwọn Yẹhudi tí wọ́n ṣe kéré ohun tí wọ́n sọ àáfà lẹ́lẹ́kẹta òun làwọn nǹkan tó já sí wípé a rí àwọn àtàyẹ nínú tàwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n ìsìláàmù faramọ́ máa lámúyò kọrọ orí ìsìláàmù nǹkan tí ìsìláàmù tí ò faramọ́ nínú àwọn àtà ìsìláàmù ò sì tako jọ́tọ̀dọ̀ ọlọ́run farabalẹ̀ islam faramọ́ islam sọ̀pọ́tì ẹ̀ ààrí pé islam ó establish ẹ̀ islam fúnrẹ̀lẹ̀ islam rẹ̀ ta kò pé ah, ìtànyẹ̀ olùfẹ́ o àáfàá ní fàyẹ́dìbò tàwa kókò fi ì àáwà kóra dúró a ní sọ pé irọ́ ni wọ́n ń pa nítorí Hadithi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní la tusaddiqu ahlal kitab wa la tukadhibuhum fa qulu amanna billadhi unzila ilayna wa unzila ilaykum. Àwọn ahlul kitab àwọn Yahudi àti Nasara ìtàn tẹ́ rí pé wọ́n sọ tí Islam takò tí ò sì fún ilẹ̀ ẹ ẹgbà rọ́gbọ́n tẹ́ ẹ bá lọ pè wọ́n nírọ́ bá lọ jẹ́ òdodo lọ́dọ̀ ọlọ́run ẹ ti nírọ́ ẹ ti kí ni ẹ nírọ́ ẹ má wàá pè wọ́n nírọ́ ẹ má gbà wọ́n gbọ́ àáfàá náà tó ní òun nípa ìsọ̀rọ̀lẹ̀yàtì àtọ̀wà bọ́ sínú agbárin míì sórí gbogbo àwọn nǹkan tá ń sàlàyé yìí kó tó dípá bọ́ sínú tẹ̀síwò Quran kó tó dípá ṣe kí ni a bọ́ sínú tẹ̀síwò Quran àṣẹ́nìkan tó bá fẹ́ tú Quran àwọn àfáà láwọn àmàkan bẹ́ẹ̀ tó yẹ kí ẹni ó ṣe kí ni tó yẹ kó mọ̀ àwọn àròyìn kan ń bẹ tó yẹ kárí lára onítàn tó ọ̀pá aṣọ mẹ́ta kan ní onípẹ́ tí ó bá tó kúrò alẹ́ látẹ̀dé kan bọ́sédè ní ṣùgbẹ́lẹ̀ ìmọ̀ kẹsẹ̀ ròyìn àwọn knowledge tó èèyàn fẹ́ máa kọ articles nínú newspaper kò mọ̀ English kò mọ̀ grammar ọmọ náà ọmọ pronoun ó lè kọ́ átíkù kò lè kọ́ ṣùgbọ́n Kùránì kọjá gírámà àṣẹ gbogbo ẹni tí yóò bá ti máa túmọ̀ alukura'an alákọ̀ọ́kọ́ níbẹ̀ lábúdà min ayẹ̀kúnà aliman wà mútíkìnà fìlàkídà sórẹ́ tí ó bá ti tú Kùránì àkídà rẹ̀ gbọ́dọ̀ dáa I rẹ̀ gbọ́dọ̀ dúró déédéé torí pé ẹni tí ò lákìídà gidi ẹni tó ní gbàgbọ́ pé gbogbo nǹkan lọ́lọ́run ọlọ́run wà ní ọwọ́ àṣálẹ̀ ọwọ́ àlòkè ọwọ́ àlọ́tọ̀ tọba débi àwọn àyà tó takò ìtùkùtù ní òtù débi pé bá lè kí ọlá bí ṣe ọba ló rọ kiri gbogbo nǹkan ọlọ́run fúnra rẹ̀ sánmà ló wà ìtùkùtù ní òtù ẹni tí àkídà rẹ̀ tí ò bá da ahán ẹni tí ò bá ní àdìsọ́kàn gidi tí gbàgbọ́ òdodo rẹ̀ tó ní problem irú ẹni yẹn ẹ̀rí yóò máa wá tú kùránì rádaràda rádaràda ni ó máa sọ nípa àlùkùránì ọlọ́run afọ tí ó tú kùránì kó nígbàgbọ́ òdodo nínú ọlọ́run kó gbàgbọ́ kan ṣoṣo lọ́lọ́run torí tó bá débi kú ní wúwà lọ́rù àhàdọ́ kọ́wọ́ lọ máa tú pé lóòótọ́ ọ̀kan ṣoṣo ṣùgbọ́n ṣoṣo yẹn náà ọ̀kan ṣoṣo yẹ ọpamọ́ sára láptọ́ọ̀bù ọ̀kan ṣoṣo yẹ ọpamọ́ sára agi ọ̀kan ṣoṣo yẹ ọpamọ́ sára màálù yóò mọ̀ wá tú kúrà nínú rádaràdà rádaràdà torí pé kò ṣe kí ni kò lákìdá <clears throat> ẹni tí yóò tú kúrà ní lẹ́yìn pé àkídà rẹ̀ dúró déédéé ó gbọ́dọ̀ jẹ́ mútíkì náà ìlógà á ní lógátàlà àbíyà irú ẹni ẹ gbọ́dọ̀ mọ èdè lárúbáwá ọ gbọ́dọ̀ mọ èdè lárúbáwá dáadáa abẹ́bọ̀ yìí ẹni tí yóò tú alukuran tí ó bá ti gbọ́ lárúbáwá ọlọ́run fi ègbó sọ kùránì kalẹ̀ ọlọ́run fi french òfin sọ kùránì kalẹ̀ ọlọ́run fi tápà òfin sọ kùránì kalẹ̀ èdè kí la fi sọ kùránì kalẹ̀ èdè lárúbáwá so rẹ ní tá à ń sọ pé ọmọ èdè lárúbáwá yìí láì tiẹ̀ dáadáa lárúbáwá kìí ṣe pé dandan ni kọ́mọ gbogbo lárúbáwá tán ṣùgbọ́n yóò mọ lárúbáwá bí qawaidiha wa fiqihiha wa dawabitiha wa fununiha al-mukhtalifa yóò mọ àwọn ìmọ̀ tọ́lọ́ kiri ká lárúbáwá yóò gbàgbọ́ yéèdè lárúbáwá yóò mọ bí lárúbáwá ṣe máa ń lo ọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ so rẹ̀ tí lárúbáwá rẹ̀ ọ̀gá tọ́nà dárìn kọ́mọ̀ lọ máa pé àfilé ègbò àfilé èèyàn kọ́ wá sọ pé ah, ẹ̀rẹ́ ègbò àfisí ni kọ́mọ̀ jẹ́ pé yóò máa fi ọmọ dúdú ọmọ funfun kọ́mọ̀ jà sí pé yóò máa fi ewúrẹ́ tú àgùntàn kọ́nà máa fi màálù tú ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ torí gbogbo àwọn ẹranko yìí wọ́n ló kọ nínú Quran wọ́n sì láwọn ọ̀nà tí wọ́n ṣe kíni tí wọ́n gbàjọ ara bákan náà ẹni tí yóò máa tú alukuran ó gbọ́dọ̀ nímọ̀ nípa usulu tafsir jẹ́mọ̀kìlágbé usulu tafsir tàbí kàpẹ́ ní ulumul Quran ulumul Qur'an òun làwọn àmàká tó rọ kiri ká títú Qur'an téèyàn bá ti wá nímọ̀ yẹn lára tó jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n sọ díẹ̀ fún ọ gbọ́dọ̀ mọ ànásíkù wálímọ̀nsó jẹ́mà kí mo gbé ó ànásíkù wálímọ̀nsó irú ẹ̀ ni ó ṣe akébílé akébílé Sufi Center ní challenge nìbàdàn olodo olodo paraku òun la kí ìdílé sufi center kọ̀ ọmọ nǹkan kan nípa òṣùlù Quran kọ̀ ọmọ ká gbẹ́bí tẹ̀jú ìdè yóò tiẹ̀ wá wọn nígbà kan tó fi fẹ́ sọ àwọn èèyàn lọ́nà ó ní wọn ò nídìí kan lo ìjáàbù wọn à nídìí kan ọkàn ṣe ni ọkàn nìkan bò ó ní àìmọye ẹni tó lè borí tí ọlọ́run bàbá bu ọkàn tó tó ní abo ara ó bu ọkàn ó tó gbogbo ẹ̀yìn àwọn èèyàn wọ́n wá ń síra alẹ̀ lọ níbi ìjọ rẹ̀ wọ́n wá ń ṣe jẹ́rì wọn ń ṣe pamẹ́ níwọ̀n níbi kan borí mástà mástà rashidi akíndìlé tó ṣe mùsùlùmí lórí bí wá sí wá bí fún olówó wọn fún mástà ẹgbọ́ kí ló dé tó jẹ́ pẹ́tàrà fẹ́ rí wọ́n pọ̀ fún ìlú ó ní kúrò nínú ìlú sọ bẹ́ẹ̀ ẹ̀sùnkúrò ní ọ̀rá sọ bẹ́ẹ̀ lóòtọ́ nínú sọ́rọ́tùlù ìjádálà ọlọ́run bá ń bá wọn sàábé wí ẹ̀yin sàábé tẹ́ ẹ bá ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ànábì fàkọ́dì mú bẹ́ẹ̀nà yàdé nàbí wá kún sọ̀dákọ̀ àṣẹ ẹ̀kọ́ ti sàárà ẹ̀rí pẹ́ ń fún ànábì ní nǹkan sóráyà sàábí ẹyọ kan péré òun lórí ìlò tọ́lọ̀ fi parẹ́ tani sàábí ọ̀hún alì gbónà àbí alì gbónà kẹ́ni o gbónà O òun nìkan lórí àyà yẹn lò òun nìkan lórí bí díríàmù lọ́wọ́ ń yẹn tó wà lọ́fà nàbí sallallahu alaihi àwọn wọ́n dẹ̀ ní tán máa béèrè ṣùgbọ́n kò sówó tó fà nàbí sọ́rọ̀ máa lọ sọ ọlọ́run wá rí pé ah, ara ti ní àwọn sàádé wọ́n fẹ́ béèrè béèrè ìtò jẹ́ kọ́ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ni wípé gbogbo ògbà wọ́n sàmọ́ wà lọ́wọ́ ànábì débi pé ó tà nìkan wọ́n fara ní ànábì pẹ̀lú àwọn fámìlì ànábì sì ló máa ń tijú wọn sọ̀rọ̀ láàrin sọ́nà kò ní fẹ́ ní wọn ọlọ́run wá pa áyà yẹn rẹ pẹ̀lú áyà mi tó tẹ̀lé sọ́tù ìjádàlà àṣùfà kútó àǹtòkọ́ dìmú bẹ́yìn ẹ̀yàdẹ́ ìnàjíwá kò sọ̀dà kan fàyín lámtẹ́fà àrùn fatábà lọ́rọ̀ àlékù ọlọ́run nínú mọ̀kó ní yín la ẹ̀ nílé máa fànàbí lòwó tẹ bá ti fẹ́ bèrè gbé tó bá mo ti parẹ́ mo forí dè yín o ẹ máa bèrè tẹ bá fẹ́ bèrè láì fànàbí lòwó èyí ò lápẹ́ ní anáṣẹ́kú wálé mọ̀ọ́sọ anáṣẹ́kú àwọn àyà kan tó ti wá pa kan rẹ èyí tá àyà bá ti wá parẹ́ wọn a ní lo ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀rùn ó yà bí òun èyí tá bá ti parẹ́ àní ṣe kí ni o a ní lo ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀rùn ẹni tí yóò tún kúrò ní ó gbọ́dọ̀ mọ eléyìí ọmọ kí la parẹ́ kí la parẹ́ ó gbọ́dọ̀ mọ asbábù nùzúù asbábù ànùzúù ìmáàmù Sàyútì ọlọ́pàá ní sanwó lẹ́sàn-án ní odidi tíà ni wọ́n kọ lórí ilé àwọn àyà kan bẹ nínú kùránì ó ní tìtorí ìdí pàtàkì tọ́lọ̀ torí ẹ̀ sọ̀kalẹ̀ bí ètò lọ sọ̀kalẹ̀ nítorí ojú ogun wọ́n wà lójú ogun ọlọ́wọ́ sọ̀kalẹ̀ ìmí nǹkan mìíràn ló ṣẹlẹ̀ tí wọ́n fi sọ̀kalẹ̀ wọ́n tó fẹ́ tú Quran ọ̀kẹ́ni sáré máa tú àyà lọ ọmọ dáwìrì rárá ó mọ kí ló ṣẹlẹ̀ kí ló fà á tọ́nà nítorí ẹ̀ sọ irú àyà yẹn kalẹ̀ tó o bá ti wá mọ̀ ọ́n ìwọ náà ti mọ̀ wípé tọ́fà tọ́fà tọ́fà rí àwọn ọmọ bá ń wá pọ̀ lọ <clears throat> àwọn kí mo bí ó ìwọ̀n bá ń pọ̀ lọ tọ́jú ẹni tí ó bá kú tẹ̀ sí ó gbọ́dọ̀ mọ̀ wọn ibo ọlọ́run ti sọ ayà bá ìkalẹ̀ tàbí wọ́n wà mẹ́ kí ló ṣẹlẹ̀ tó wọ́n torí ẹ̀ sọ kalẹ̀ tá a bá gbọ́ gbogbo ilé àsáwà náà lè ṣe kí lọ á lè tú ọkọ̀ àrùn. bákan náà sọ rẹni tí yóò bá tú Al-Qur'an nínú nǹkan tó gbọ́dọ̀ mọ̀ tí ò gbọ́dọ̀ rújú òun náà ni istinbatul ahkam bó o la ṣe máa ń fa ìdájọ́ yọ nínú kùránì tọ́rọ̀nà ọba yóò kẹsọ̀rọ̀ míì yọ́ wà nídìí kọ́ fa ìdájọ́ yọ àṣẹ ìdíkọ́ lọ sọ láì ọlọ́run sọ láì ọlọ́run sọ láì èyí ó sì fàdájọ́ yọ ń bẹ̀ ṣùgbọ́n ní tí ọba lè fàdájọ́ yọ tó bá wá ń tú kùránì yóò kẹ̀wọ́n tú náà ní àwọn èèyàn ní ṣe kí ni o wọn ní sáǹfààní bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìní láì tààlà a máa tẹ̀síwájú tó bá di ní ọ̀la àti ní three thirty láwọn ṣe gbélé o láwọn àdáni dúró a fi láǹfààní àti máa béèrè ìbéèrè tó já sí pé lẹ́yìn ìbéèrè àwọn máa kí ìwọ̀n abẹ́lọ̀ bàbá tí a tún ráyè sọ lẹ́yìn ọlọ́run ló kó òfin aláyé àti yóò gbé ní ẹ̀kẹ́ àwọn ọlọ́run aláhùn ọlọ́run aláhùn ọlọ́run aláhùn ìlànà ìlànà ìlànà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك